alhamdulillah kí wà tí a fi ṣe ṣàkóní ọ̀rọ̀ ni alhawlu mufid ala kitab tawhid kí wà tí a muhammad abu wahab kitab tawhid kí a fa wa ba muhammad bin salih al-usaimin tí wọ́n ti ṣẹ́rù ẹ̀ fún wa a kan kọ́ alẹ́kọ̀ọ́ tọ́kọ́ fà bí ẹ bọ́ sí wọ́n ní gbogbo ìgbà láàrin bàbá wa nabi adam alayhi salatu wa salam nabi àgbà nabi lóhùn àwọn ìran mẹ́wàá ló wáyé kárùn mẹ́wàá ní gbogbo ọkùnrin mọ́lá islam gbogbo islam ni wọ́n ṣe kúrò ti pé ẹbọ wáyé àtàrà já àti nàbí kófòrò bani adam nǹkan wá nípa tọmọ anábì adam fi ya kẹfẹ wọ́n tẹ́lẹ̀kùn dé àti fi ẹ̀sílẹ̀ ó wà gbóló fi sọ àlẹ́hìn يعني لا فتك ولا دي دابي غد ثاني هاي علوه فنصوره السادسة اقوالي كيف صح تفسير آية التي في سورة النوه ثم آية سوى عن سورة النوه وفق ذلك وبيان أنهم نواصبون بالباطل نواصبون بالباطل هنا نبي بيان شوية عفية الناس وسيع قرآن طائف الشناع وهذا خلاف طريق المؤمنين الذين يتواصون بالحق والصبر الذين تصدقون على المؤمنين أو ذلك وتواصوا بالحق وتواصوا بال ثم قراولاته أدمى صدقني أكدمى في السرور والمرحمة في إذا ما ìfáyọ̀ wọn kó jùlọ lóṣù fọ́ ti kàlókù ara mùsùlùmí o ojú fọ́ àánú marhama ó di wa يشبههم أنباع ويني شنات ويني إرو الذي يتواصون بما هم عليه لو ما فاتيكا ويما سيكا وانسلاني فاتيكا وانسلاني فاتيكا وانسلاني فاتيكا وانسلاني سواء كان رؤساء سياسيين أو رؤساء دينيين ينتسبون إلى الدين wọ́n ẹ̀kọ́ àwọn olórí àwọn orísìíyàtà ni àwọn politicians wọ́n ní ìtàlẹ̀ yìí wọ́n ti kó ìsìdí wà lọ ọdí wà bákan wọn pẹ̀lú basiru basiru wọlé lórí kí pé olérè ajere basiru ajere ni ọ̀bá ẹ̀wọ́n ní ìjàmí rẹ̀ ní ìgbìyànjú báyẹ̀ sọ̀rọ̀ fún Ah. ó jẹ́ tó fẹ́ dálẹ̀ ya káwọ́ yìí nìkan ọkọ̀ àtọ́jú nìkan àtọ́jú ìbò wa pààrọ̀ nìkan ó yẹ pààrọ̀ nìkan ó ní yorùbá àtàwọn àti wọn àwọn ọ̀dùnmá lọ yorùbá yìí ti gba ìlú láàyè ó ló lọ sí àwọn síríà kiri àwọn síríà kiri látàwọn ìṣeré àbádílẹ̀ ìbò ẹni láti fi jáde wá wà wọn ọlọ́run ilẹ̀ haúsá haúsá òbí bí wọn táwọn sọ ó sì wà ó sì wà ó gbọ́ wà wọn àwọn ìṣeré bí gbóbi ẹgbẹ́ fún nine miles three thousand wọ charge ó lé ẹ̀rí ṣọ́ọ̀bù àwọn ìbálò báyìí ẹ̀rí ṣọ́ọ̀bù àwọn àwùjọ báyìí ó bá ń lọ lẹ́yìn pé ó lè lórí ṣọ́ọ̀bù àwùjọ Yorùbá méjì ó lè lórí ṣọ́ọ̀bù Yorùbá méjì ó lè alẹ́ fẹ́ pé àyè ọ̀nà bàbá yẹn sọ ó yàrá fún yàrá àwùjọ wà síbi two hundred years ó láwọn àwọn ọjà àwọn ọjà pẹ̀lú Fúlàní ó láwọn ọgbà tí wàhálà dé tí wàhálà dé charge táwọn ará àtà wọlé àwọn fúlàní tàbí wọlé tí wọ́n pa àwọn fúlàní nàìjíríà gan la wọ́n pa àwọn màálù wọn tó gbẹ bẹ́ẹ̀ àwọn ọmọ ẹlẹ́rẹ́ ọ̀bájà ẹgbẹ́ ti ń sọ fún yín ní o wọ́n ti sọ ní sílẹ̀ sọ́dẹ̀ onífọ́sí ẹ̀mí ẹgbẹ́ àwọn kan mẹ́rin ṣe ẹ ọ sọ̀rọ̀ bí abà tí ìròyìn ó tún wáyà wá lágbó pàtẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ sábà pẹ̀lú òdòdó lárọ́ wọ́n ní sábà àjẹrè wọ́n ní mẹ́rin kan nù ọlọ́wọ́ bá mọ́tò ìgbà lẹ́rù wa wá nílò lójú rẹ̀ ẹ̀yọ̀ kò sí wàhálà kára tí wọ́n fẹ́ máa lọ ọlọ́mọdé àrífìdínà ọlọ́mọdé àrífìdínà ọlọ́mọdé àrífìdínà ọlọ́mọdé àrífìdínà ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹja jù ẹni ìdí ẹ̀gbọ́kọ̀ rẹ̀ ní ààrùn ah, wọ́n àwọn lọ sí àwọn mọ́bì mọ́bì ní ìdáìsì jíkáàjì wọ́n àwọn ìgbà ń bẹ̀ wọ́n àwọn yàrá ìṣòwò ìbálòpá ẹ̀rí tí wọ́n kà lọ báyìí a ní ẹ̀bà lọ lọ́sí ẹ̀kẹ́tì ẹ̀bà ti dẹ́wọ̀ ẹ̀bà ti dẹ́wọ̀ ọ̀wọ̀ báyìí tí ó sọ̀rọ̀ pọ̀ tó gbúdà jù ọlọ́run ní kí n àwọn ọlọ́run pé dàlá sí àṣeyí lọ́wọ́ sí àṣà ورؤساء الدينيين الذين تنسبوها بكلي إلى الدفرات يسكا وذلك واحد منهم لا يموت إلا وقد وضع له رقيبة من بعده يعني يريد كتو قدوة أو نسي أتاه كون ما يريري كون ما يريري أي من بعده يتمنى هذا الأمر الذي هو عليه في هو العمل يجي يجي سنو مفرتره السابعة ولكن جملة العدم في كل حق في كل حق ينقص في قلبه. بعد أقول قميني لأوتوه لفلا راوة أقول قميني كل في أوتوه قميني لقو لقو جملة العدم في كل حق ينقص في قلبه والباطل يزيد أما رمى كما هو إذا ما لكم بأقار ما نفسه هذه إبارة تقيد في حيث قوله أدمي أن يمين ينو يوم أكمل النظر إلى من يمن عليه من تزكية النفس فإذا قلوا بعض كيف فوق أرماء كما فوق أرماء وأن الله تعالى يقول قالوا بعض كيف أفلى من زكاها وكرخاب من دساها ولدي أصولي لي أنت بقى هناك القارئ ما كنت بجوتي أي إراء وكان خاب من دفاها إذا إذا تكتبتي إراء كنت علاقة وإني سوري بونتي علم جماعة سوري بوا لولا نعم قول جملة الآية على وزن فعولة وهو ما يدمل أمر إليه هذه تقي ما فاتي تقي ما فاتي أي يخلق عليه ويتبع ويبع يوم ما فاتي لما جيكة تتجيكا موانوكا ري لأن الطبيعة التي عليه الإنسان من حيث هو إنسان كان جميلية ذكر عليه الإرامة وطلب حتى نظر إلى كون إذاك نفسه أو ذاته أو جيكو بي أفوكا ري ماني أدي أدوكيوكا ري فالإنسان سيرم من حيث هو الإنسان وصف الله وصفين ọmọ ènìyàn pé ọmọ ènìyàn ní ìsáàlù ni ọlọ́run yẹ pẹ̀lú ìròyìn méjì fàkàrà tààlà iná ìsáàlù lọ́gbà lóòmù kàfàár ọmọ ènìyàn alábùsí ni aláìmoore ní ọmọ ènìyàn alábùsí ni aláìmoore ni وقال تعالى وحمل على الإنسان إنه كان ظلوما جهولا ومن يجبع ما نرد بل إنه كان الظلوم أبيليا ألب سن جهولا ألا يمكن ان أبعاد القرآن هو ما يرو يوميني في وقت الجوية كمسلمين لكي مؤمنيني أسيس يوميني أسيس بروكوني ودي اليوم إلا لإنسان ليقضع أن رأى والكم يدري له إلا لربه لكنودعي ọmọ ènìyàn aláìmórí ní sọ́ọ̀ bá rẹ̀ ọlọ́run òwúrọ̀ ọmọ ènìyàn pé ọ̀rọ̀ ìnìyàn ọlọ́run ìròyìn pẹ̀lú dáadáa òun yóò wá sí effort láti jẹ́ dáadáa ọmọ jẹ́ ìnìyàn ké èèyàn ṣètọ́n ti ìgbà mú ọkàn rẹ̀ jù ṣètọ́n ti ìgbà mú ọkàn rẹ̀ jù ó di wà nílẹ̀ ìnìyàn àjúlà ó di ọmọ ènìyàn kẹrẹ kẹrẹ gbogbo kẹrẹ gbogbo gbogbo àti pàtó náà kíni ni yóò asọ́mọ́ ènìyàn ènìyàn dáadáa mọ́lá bọ́kà gbogbo rahimu Allah ó ní yàtọ̀ sí láàrin ọmọ ènìyàn pẹ̀lú ẹranko the only thing training ẹ̀kọ́ ni yóò asọ́mọ́ ènìyàn di ẹ̀dá dáadáa fẹ́rẹ̀ mi náà fọ́nrán ìpààyàn jẹ́ fẹ́rẹ̀ fọ́nrán rí ni ọ̀gbọ́n pààyàn ó pààyàn bí ẹranko bí kìnìún kìnìún bájá ní ìfọwọ́sí bí kìnìún kọ̀mọ̀ bí ìjàlá ẹsẹ̀ bí mani àbí kìnìún kìnìún ọ̀pààyàn yóò jẹ́

sí ọlọ́run bá kó sàlù wa náà أما من من عيط من يمن الله عليه فعليه عليه من الإيمان وفعل الصالح أما ما مواسعنه تواف لإيمان في شهر فإنه يلتقى عن هذا يكون يومين يلقى يقول كده كده خلقنا الانسان في احسن التقويم كعدومي ليه تودع يقول خذي اما استثناء ثم رددناه اكثر سافلين اما لو عايز يكفر يجيب ما يكفره لو فا افكني الا الذين امنوا وعملوا الصالحات اظن ايمان شريف فلهم اجر غير ممنون اولا يعني، انت اخوي اسامه قل يقول لا اله ẹ̀sán òní dúró alẹ́ ọmọ èdè bẹ́ẹ̀ tí ó fúlẹ̀ kankan ọmọ tó kọ́ la láti máa ń gbà wọn kéèké mọ́ ọ̀sán wọn sẹ́kù wa àìsàn wa nípa àwọn uh, mẹ́ta kan tí wọ́n rí owó wọ́n rí owó àwọn mẹ́ta ń rí owó wọ́n á fẹ́ owó yìí bá pín lọ́dún ó tún gbogbo wa ó tún gbogbo wa o ń kálukú ṣe kó tún bí ọkọ̀ òkálukú gbé bóòlù kan lólóyìí nǹkan lówó ti kọjú lónìí kó lè fi fún owó yìí bẹ́ẹ̀ ẹja kọ́ ẹja kọ́kọ́ jẹun náà ẹja gbèsè náà wọ́n bá rẹ̀ nìkan ọ̀dẹ̀ lọ́jọ́ wa ẹjọ́ lè lójú fún àwọn àwọn àwọn méjì bá kẹ́ ẹ̀sìn káwọn pa káwọn méjì pé ná owó owó tó máa tó lọ́ lọ ṣètò ìpín lọ́gà pé ilé òfin kọ́ ìpín ló yẹ ti jẹ́ owó kù olùkọ́ owó kù ojú owó ewu gbóngbó láì kó tó fọwọ́ kan jẹ́ ó ti kú sí apá àwọn owó wá di pé ẹlẹ́gbọ́n ní ìsìnkú ènìyàn ló ìsìnkú owó tuntun yìí ti gbà ní ìwà ọlọ́ọ̀bà sọ́rọ̀ gbọ́dọ̀ àti wọn níbi ìdòdó ọlọ́ọ̀bà ṣíkú aláìsàn kìíyàmù náà wọlé ìsánù lẹ́bí yamúnilọ́ aléyé bí lóòdà ní ènìyàn tọ́lọ́ọ̀bà sọ́rọ̀ rẹ̀ tó bá fún ní kọ̀sọ́nà فإن البادر الذي في قلبه ناقص àbúrò wà ní ọkàn rẹ̀ irọ́ rẹ̀ yóò máa gbé máa dínkù ni ìṣẹ́ni bí àbúrò sí lọ́kàn rẹ̀ yóò lẹ́lẹ́ lẹ́rìí náà àmọ́nù àmọ́ yóò máa bàjá yóò máa dínkù yóò máa dínkù àbúrò máa yẹ zóò lè kò níyà ìgbé àánú ọlọ́mọ ó lè kó kọ̀pìlìtì tí mo wà bú sẹ́ni kàmá dáadáa ní ìbọ̀dọ̀ fún mara yẹ nka Umar bin Khattab ẹgbẹ́ bí Umar bin Khattab ìgbàlẹ̀ wọn gbogbo Islam Khalid bin Walid àti Khalid bin Walid wa Ikram bin Abi Jahl Ikram wọn ma Abi Jahl ìjáde lójú ọmọ rẹ̀ padà sí islam ní wọ̀gá ìrìn àdúgbò wọn lè torí wọ́n ní sí islam lẹ́sẹ̀lẹ̀ àwọn ìgbà tó yá gbogbo wọn padà sí kíni wọ́n padà sí dáadáa ó di eyín àfáà tó ní àfáàmì ìlànà olóòtú tọ́lọ́sọ̀ bẹ̀ àfáàmì ìlànà ìmọ̀dá ló sọ àfáàmì ló ẹlẹ́ẹ̀kẹsọ fi iṣẹ́ ìtìmá yòkèlò àǹsọ́lọ́f àmì ìgbìyà عن سلف أن البدعة سبب sábàbò ìkófò léyìí sọ pé fi ṣáàhì ẹ̀rí wà lóra rẹ̀ sàkàyà lima lókèlá ló dá arígbà olùsọ́lá lọ́nà wà káàbí annalbíyà kẹtí bíyà jẹ́ sábàbò ìkófò olùfọ́kà kẹfẹ́rí òsìkí nǹkan tí máa fa kófò ju bídà àlọ́ bídà ó fi bẹ̀rẹ̀ dídọ̀lá ti fi lọ́jọ́ ìlàjà ìtẹ̀láti ọ̀kan àwọn èèyàn wa ní èdè àpàdánù tí wọ́n ń sọ̀rọ̀ àyè gídà ní ara ó ní wọ́n mọ̀ pé kọ́mù bìdí á ti ń bọ̀láàlà ọ̀kúnlọ̀ dàláàlà fi náà ó lò tọ́ àdízi sọ́ẹ̀ àmẹ́ẹ̀gbọ́ yé ó tó wá gbọ́ yé bá rí kìkì tàbí sọ ó ní bídà ó ní èrò àtàlátò káyọ̀ mi lọ́nà náà قال لا هو الصلاة خير من النوم قولي كفر صلاة خير من النوم ibi ìdájọ́ bí kún kí àkọ́lọ́ dẹ̀wò ní bí i àlùbùkà níbi ní ọjà àbù àbúrò ìgbò sílẹ̀ kí àkọ́lọ́ dẹ̀wò fóòwò ní sílẹ̀ mẹ́tọ́lọ báyìí ní àtàráwì ọmọkùnrin kàtọ́ ọdún alẹ́ kí àkọ́lọ́ dẹ̀wò ẹwà tí kò sí mùdírù agége kú sílá yẹ fún yí àwọn ni pé òun gbogbo gẹ́gẹ́ tó gbídá ẹ̀ tó ọba kó sí àmì ọ̀kan wá ìfọ́ sí ríṣà lè tẹ́lẹ̀ ní àpòf gbídá rẹ̀ lò ẹ́ ìfọ́ sí ríṣà lè tẹ́lẹ̀ ní àpòf gbídá rẹ̀ àmì yóò kókò yí wọ́n bá kókò yí wọ́n dr bauchi it was láti nnpc i was there ọlọ́ọ̀bà lọ sí bí dáa ìlàkà kúlọ́kà tẹ̀sùn ọlọ́ọ̀kọ́ yẹ pẹ́ bí wọ́n ti pè àwọn jẹmọ́ alùsọ́ olùkọ́ ti àmì àmì wọ́n kò bá yọ̀ mọ̀tò pé ní ọgbára ní oṣù kìfò òun tó gbé dà ní ìzálà tí iná ní kùtù tẹ́ wọ́n tán ìzálà lẹ̀ ó ní nǹkan tuntun tẹ́ wọ́n ní ẹ̀sẹ̀ ó lè òní bí dà ó di yé ó kú lé nídìí ẹ̀wọ̀n ńlá wá ní ẹ̀sìn rí àmọ́kì yẹn láyà láyà pọ̀ mú lóró bẹnu ìgbẹ́ náà kọ́ ni ọlọ́run ní kú ò hmm. ìgbẹ́ hmm. àwọn ìdára mọ́ra ọlọ́run ìdára mọ́ra kẹ́kẹ́kẹ́ káwọn fi ti àmì rẹ̀ kó ṣe àmọ́ ti àmì dáwọ́ dúnìyà ó ṣe bẹ̀rẹ̀ lọ́nà bẹ̀rẹ̀ bá ẹgbẹ́ ìjẹ́ ìjọba pẹ̀lú àwọn ìjọba ní á ìjọba pẹ̀lú kí á mọ̀ orí gbogbo ní àìsàn yóò bá mú o ní òfin fílẹ̀ tó ló wí fúnra rẹ̀ lọ́wọ́ bá kó sàbọ̀ náà asìlámìnà fi ṣáàyí ìríwà nígbà lókèlá an salaf sáré wa salaf an dalbida a kabita sabbin kufur wannan ma fakar kai kilwa kafari كذلك أهل العلم يجب الكعبي أما علماء يقول بعض الشيء هذا ثلاثة لغة كان كعبي حسن عشاري كان معتزلا ثم قلبيا ثم سنيا ابن القيم كان صوفيا ثم من الله عليه بسبب الشيخ الإسلام من تيمية فعداء الله على يده حتى كان ربانيا ثامنا فيه شاهد ما مثل السلف أن البدعة سبب الكفر قال أهل العلم إن الكفر له أسباب متعددة كفري إنسان كفري أنجا وأسباب ونصبع مسرسي على مالي أن يكون لشيء واحد سبب معددة متعددة إذا كذلك ونبيهم قال إذا كفر من ذلك كفر هذا كفر من أصحابه بدعة كانوا يسمى أثار كفر بدعة وقالوا إن الجهاد لا تزال في القلب بدعة ولي فيها لأنه وكاره ويزل منها شيئا فشيء كما موابس وعليه وكفوانيه ديه ديه ديه حتى يسير إلى الكفر كيف الشعر بالكفري وقالوا بقوله صلى الله عليه وسلم يقول وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبدع الشلامي يقول الشنامي إنامي ولا ما سوالي رونا وقالوا أيضا إن المعافي بريد الكفر تاري أسي أما يا كفرين من دمارين بريد شيء ما يوصله إلى الغاية هذا الطريق ذاك يوم بريد الكفر ومعافي كما أخبر النبي صلى الله عليه وسلم بتراكمه على القلب bẹ́ẹ̀ ni káàlù jùlọ ìfún wa ẹsẹ̀ tí máa kójọ sínú ọkàn ni tí ó máa borí ara nínú ọkàn ni ìfẹ́n tó fi ìjọ pẹ̀tẹ̀ ìṣàwọ̀dá tí ó máa fa àwọn àmì dúdú kan síbẹ̀ bẹ̀zá yẹjù tá yẹ tó bá òòrùn mọ́dúnlọ ni tí máa pọ̀ sí tí fa di pé dúdú yẹ wà kọ́pà àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ tí a rí kí sọ́ra fún ìjọba náà mọ́sánà bí káwọ́mí nọ́dọ̀lù abdel rí wa sàkójú ìfọ́ pẹ̀lú àwọn ará kan tí wọ́n bọ́ sí kóndínú kíṣọ̀ ọ̀kàlùdó lẹ́kan حتى هذا بعود وهذا بعود إليه بجواء إليه بجواء كما هو هو فأضربوا نارا كبيرة قلت ودنا الله ودنا الله وهكذا معاصي ستري فالمعاصي لا تعصير قوي في قلبي تكاريه أني لقاتب لا بل أنه قومينيا أشد أتاثيرا شعوى هنا نفعله شعوى وهي أشد من شبعة أنا بلا جو كتاب ما يلجو لأن الشبعة أيسر قيد علوم ما يلجو قليه وقفوا زوالا على من يسرع الله له حقو فجروا بحجروا فلا حقو عليه إن مصدرها جال أي مكلمة فهي رجوع وهو يزول بتعلم ما هو عمال tó wá lórí ìhókò mẹ́ a máa ṣàwà àbá ìfẹ́nú kẹ́lì ṣàfihàn wọ́n yẹ ìrọ́dà tó wọ́n ìsán lè bá àtẹ̀ kí ẹni fẹ́ sí irọ́ وهي بلاء الذي يقتل به العالم والجاهل وناني بلايك عفان يونيو على مكانه وما قسمه ولهذا كان معصد اليهود أكبر من معصد النصارى نصر يهودي ó fi lágbára jù sí àwọn nasara lọ lẹ́nà màáfi yahood torí ẹ̀sìn àwọn yahood sábàbù ha ṣáàwà ìfẹ́nu ni ìfẹ́nu ni ولكن كثير من أسباب الشعوة جدك أقولك لا الله لأن معتد اليهود بابها شعوة وإرادة السوء وإرادة السوء والباطل ويقولك يسألوني عتيم مثل عبدالله عتيرا وعما النسارة عما النسارة والنسارة سبب عشاء الشبهة يريد ولون ولدني ولدني لأنها كانت بدعة غالب عشاء الشبهة هذا البدعة جميع كل قوري يسألون مطعم لكي قرأوا يجدون مطعم لكن كثير من عاش سبب عشاوة مقلو قولي ما في فعله ولعاذا بين آل العلم بين حق لأهل الشعوى من أهل بالعلم فقال يا معتمات العيه بالدوفان وتونت الإسلام يقول لبدا يسهرون عليها وما سلمي أم يقصد بذلك بقاء جائز في أخلاق بك تقدم وين ثم لن يبعه àti gbọ́ pé àmọ́jáṣe ìyíkáwà lọ́yẹ̀ tí ó fáwà lọ bó ní ṣùgbà sẹ́kù lọ bàká ìjà ìwọ̀rẹ̀ asẹ́kù àti ìjẹ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ na náà láàrin òyìn dúnà sọlá olùkàm ní àjẹ́ pé ó tún ìwà rẹ̀ ṣe àbáwọn rẹ̀ ẹ̀zọ́ tó fi dá sí yìí yóò wà lọ ìmọ̀ lérò ní ọkàn rẹ̀ wọ́n mi lé alẹ́ ìṣe ìtọ́n ṣùgbọ́n máa fi àlékún rẹ̀ wọ́n náà ó láwọ́ rájá àmì ní àti ṣùgbọ́n ní kúndé bá mi kú mi bí dáa tó ṣe yóò làkàtà manzilati ibi lẹ́nà ipò lọ́dún ọmọdé gbáà àti àfáyọ̀ ọmọdé sí láti وقالوا هذا رجل منقلب رئيس عنده علم تقلب لو على كل تشينج ليس عنده علم كما قال لكن الامر ليس كذلك بدا الامر بدايه فابو حسن العشقري لك وجوه ابو حسن العشقري المدرب الامثال في هذا الباب ده ممكن تبقى حينني معتزلا يعني. فإنه لما كان معتزلا لم يكن إماما هذا ده قد سوى سواجه ولما رجع إلى مذهب أهل السنة صار إماما أما تقرأ في مذهب أهل السنة قل هذه إمام باية فكل من رجع إلى الحق ازدادت منزلته عند الله سبحانه ثم عند خلقه وكل من رجع الى الحق ومن جاءكم بيروتو قرخدو دو ازدادت منزلته يقول يوغا عند الله دولوبا سبحانه ثم عند خلق الله دولوبا يقول يوغا وخلاصة ثم رأي أن البيعة تربية سبب الكفر لا كفر ما يصير الكفر ولا يزيد ولا يرد على هذا قول بعض أهل العلم المحافي للربط الكفر إليه كفرتي ما جاء أساء وما يا كفرني لبرني لأنه لا مانع من تعدد الأسباب إليه كفرتي خبر به كان يا ما عدنا ما أطيع دي كثيرك الله ما سوى كثيرك أنت ولوبة أحد ما يعبين التاسع ربي ربنا إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ṣe láti wá pé jámù nínú àdúgbò yìí lórí ìṣìnà? محمد بن عبد الوهاب قال لكم على صلاة المفكر الليل دكتو فاتحة والله يتيع ما فرب بلد تبقى فاتحة بلدها إذا حكم البلاد قولي خلوني عدوا العتقي اهدنا الصراط المستقيم ما توع سجودة تعالى علوه ojú ọ̀nà yẹn àwọn àbọ̀wà ní sirata alladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó yọ yọnu sí àwọn ọmọ tó yọ yọnu sí náà sọ lówó ní náà sọ ní plane ní àmọ́ tó yọ yọnu sí ọlọ́run wá sọ̀rọ̀ ìjọba ara ọ̀ ọmọ yìí ti ìlú àwọn ọlọ́run wá túnbẹ̀ fún wa yìí ti ìlú àwọn rasúlà أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وعصم أولئك رفيقا ọlọ́run sàlàyé àwọn tó yọrọ sí àwọn ẹ̀mẹ́bí ọlọ́ọ̀bà àwọn sìdìkín àwọn ṣùwádà àwọn sàlẹ̀ ọ̀tọ̀ àìsàn gẹ́rù màgbóòbè àfúgbò náà tọ́lọ̀ ń bínú sí àwọn sàrẹ́sọ́jọ́ yá ara sọ̀rọ̀ náà káwọn ọlọ́run ní láwọn yahudi kí wọ́n fa ọlá ikú wọ́n tó lòdì wọ̀tò lòdì nípa ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà tó bá wà ní ẹni tí amòdodo tó ọ̀tẹ̀lẹ̀ dodo nítorí pé òun yẹ kí bírọ́ ọwọ́ nà búrú àlè wọ́n lọ dọ̀ọ̀lì àtàwọn tó ti sọnù wọ́n náà ti àní ọ̀nà ànàfàrà tó náà ní wọ́n fi ẹ̀sìn ní òní kíkọ̀ ní òní ẹ̀mí òní tẹ̀lé yìí wọ́n ń lọ́ba ọ̀nà kí wọ́n ń kí òun ṣe yí kílẹ̀ rí ẹ̀sìn fẹ́ẹ̀ fún wa lóòótọ́ dọ̀ọ̀lì kúrò bìlà áfíríkì ọdún yẹ wa ó ti rí nìyẹn gbogbo ìjọba ìṣẹ́lá yìí wa tá a bá rẹ̀ ní àfarasì ó di dọ̀lálà wọn lọ gbọ́ lẹ́yìn ó di ọ̀pọ̀ àwọn pé nítorí wa pé tí ó gbọ́tù lò kéré ma ní ìṣẹ̀lẹ̀ tó wà farasì nǹkan ìṣẹ́hàdùn ṣe ó ti yé ni àbúkà àmà ìṣẹ́lẹ̀ láìlẹ́rìí àà eléyìí ọkọ̀ bàmọ́ rárá